الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم wa abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ̀wọ́ jàre kó má kuro kúrò ní dáírọ̀ islam insha Allah ta'ala báárọ̀ ìyá tó wá lójú kòkòrò dáadáa ní àná àbí ní bí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láti ájá haram ti bẹ̀rẹ̀ láti ṣe wá lójú kòkòrò ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá oṣù haram sáwà yìí sọ pé ẹni tọ́lọ́run bá yọ̀ǹda láti gbà ti ọjọ́ kẹsàn-án yẹn ìyẹn lọ́nà tàbí lọ́nà míì tí ò lè gba ìjẹta àtàná a sọ pé àná àti òní kò gbà tó tó wá ṣe é ṣe kọ́lọ́run kádàrá tẹ́lómi mọ́ lè gbà kò gbà níjẹta wẹ́ẹ̀dì àná gangan ni ọjọ́ kẹwàá yẹn kò gbà gbà tí ò ti gbà lánàá kò lè gbà lónìí torí òní jẹ́ ọjọ́ jímọ̀ ànábì sallallahu alaihi wa alihi wasallam ti ṣe léèwọ̀ fún wa kí a máa gba àwẹ̀ lóòjọ́ jímọ̀ àyàfi tá a bá gba àlàmísì mọ́ lókù ṣùgbọ́n tí àwọn ilé ìbá ti fò wá ru àǹfààní tó wà fún wa o láti tún gba àwẹ̀ nínú oṣù yìí torí ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi sọ pé afdalus siyam بعد رمضان أفضل الصيام بعد رمضان ààwẹ̀ tó tún lóore tó lọ́lá tó ní àjùlọ jùlọ lẹ́yìn ààwẹ̀ Ramadan ànábì ní síyámù ṣáhàrì láìlì Muharram síyámù ṣáhàrì láìlì al-Muharram ó ní ààwẹ̀ tá a gbà nínú oṣù tọ́lọ́n tàǹpé ní Muharram ìbéèrè ni wáyé ká báwọn oṣù yòókù kìí ṣe tọ́lọ́n ẹ̀tọ́lọ́n bá kádà ẹni tí ó bá jẹ́ ní ọmọ ìta tàbẹ́ hànà ó lè sọ pé ṣéṣù ló wá láwọn oṣù yòókù هذا التشريف تشريفا لهذا الشعر èyí ń jẹ́ àpọ́nlé àtàgbéga fóṣù yẹn pa àṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ọlọ́run tó dàbí ìgbà tá a sọ pé Baitullah ilé ọlọ́run Kaaba ṣíṣe àfihàn ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ṣe àgbéga àti àpọ́nlé fúnlé yẹn wípé ó tún lọ́lá ju àwọn ilé yòókù ṣé gbé kọ́kàn wá lọ bẹ̀ bí ajẹ́ pé bẹ̀yẹn lọ́lọ́run gbé lọ́ba nílé láyé kan náà fẹ́ wá sọ pé nìkan ló ní ilé kan ilé lágbájá kò túmọ̀ sí pé ń ó lè lọ ẹni ẹlòmíkà ajẹ́ pé ibẹ̀ lọ́lọ́run gbé nìyẹn rárá gbogbo àwọn nǹkan tá a máa ń ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ọlọ́run yẹn ó fi hàn pé àwọn nǹkan yẹn ní ọlá ní àjùlọ nítorí náà oṣù tá a wá yín ànábì pé ní lọ oṣù oṣù ọ̀wọ̀ tàbí àbí ọ̀wọ̀ abọ̀ ọ̀wọ̀ obìnrin náà lè tó gbààwẹ̀ láwọn ọjọ́ míì nínú oṣù yìí yàtọ̀ sí èyí tá a ti gbà yìí mọ́sàlẹ́ fún àpẹẹrẹ òní ni ọjọ́ kọkànlá nínú oṣù ìṣe friday ọ̀la lọ́jọ́ kejìlá saturday a lè gbààwẹ̀ saturday ń tẹ̀ ṣùgbọ́n ọ̀túnla sunday olọ́jọ́ kẹtàlá tó a lè ṣojú kòkòrò ọjọ́ kẹtàlá sunday ọjọ́ kẹrìnlá monday ọjọ́ kẹrìndógún tuesday àwọn ọjọ́ mẹ́ta yìí ní ìbámu sí àwẹ̀ tá a ti ń gbà tẹ́lẹ̀ nínú gbogbo oṣù tó wà ní ọdún oṣù tójú ọ̀run là ń sọ èṣù january february àyàmọ̀lì date àwọn ọjọ́ funfun ọjọ́ òláńpẹ̀ lọ́jọ́ funfun ọjọ́ tí ó ṣùpá máa yóò gùn yóò rí ògbòtò yóò rí ògbòtò kò ní sí pé ó máa don't inform a complete gist ìgbà yẹn ni kò ní jẹ́ pé ó láǹpù jẹkù àbí gbogbo ìdáǹpù kan àwọn ọjọ́ mẹ́ta yẹn ni ádàbí pé florissance òru ó mọ gbogbo ó mọ́lẹ̀ ààwẹ̀ wà fún mùsùlùmí ṣùgbọ́n kì í ṣọ̀rọ̀ rẹ̀ tó a lè ṣe bí lókùrò ọjọ́ mẹ́ta yìí Sunday Monday Tuesday pẹ̀lú èròǹgbà ta tó ń gbààwẹ̀ nínú oṣù tọ́lọ́n tánàlì sọ pé afdọ́lù siyam bàádà Ramadan lẹ́yìn Ramadan àwẹ̀ tó tún lóore jù tó lọ́lá jù sájùlọ ń bẹ fún jù ní siyam ṣáàrùlá ìmọ̀hàwọ̀ àwẹ̀ ní oṣù tàwà ẹ̀ à ń gbààwẹ̀ ọjọ́ kẹtàlá kẹrìnlá kẹẹ̀ẹ́dógún pẹ̀lú kó tó wá bọ́ sínú oṣù yìí ládàá rẹ̀ ó gàn bí ọ. Ọlọ́run bá tún kádàrá kéèyàn gba èèyàn àwọn ọjọ́ Monday àti Thursday tó wà nínú oṣù yìí kó tó parí níbàámu sí gbogbo Monday àti Thursday tàbí máa ń gbá àwẹ̀ bọ̀ tẹ́lẹ̀ kó tó di Muharram a lè gbà á pẹ̀lú ìrètí pé ó tún Jóṣù yìí ládàá yóò tún ju ìfà àti gbígbà tẹ́lẹ̀. tọ́lá ọ̀bá tó wá kádàrá máa lè gba àwọn Monday àti Sunday èyí yòówù nínú àwọn ọjọ́ tó kù tóṣù yóò fi parí yàtọ̀ sí òòjọ́ Jímọ̀ àti òòjọ́ àtibì Saturday except Friday and Saturday. yàtọ̀ sí ọjọ́ jimá tẹ̀yẹ sátidé a lè gbà àwẹ̀ ìbàjẹ́ sí ìgbè ìbàjẹ́ wẹ̀ sí pẹ̀lú èròǹgbà táǹkì láníyàn lédè lárúbáwá tó tún kìdìdé yorùbá pẹ̀lú èròǹgbà wípé à ń gbà nínú oṣù muharram sánàbí sallallahu alaihi ní oṣù muharram yìí òun ló nípa ti ìlọ́lá nípa ti ìnájùlọ nípa ti láadá lẹ́yìn kíni lẹ́yìn ààwẹ̀ Ramadan ẹjẹ́ agbìyànjú kódà bó ṣe hóró kan lèèyàn gbà ọlọ́run ọba kò ní kó súsú láti máa san wá lẹ́san iṣẹ́ dáadáa bá a bá ṣe nígbà táwa náà bá ti gbò táàyẹ̀ lẹ́nu ní iṣẹ́ dáadáa yìí wà máa tuqaddimu li anfusikum min khairin tajiduhu 'inda Allahi wa khairan wa a'zama ajra gbogbo nǹkan tẹ́ bá tì síwájú fúnra yín fẹ́mi ara yín síwájú ọ̀la ẹ̀ bá pàdé lọ́dọ̀ ọ̀la òun ló sì lóore gbóyún ló sì tóbi jù lẹ́sàn-án abẹ́ Allah subhanahu wa ta'ala kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ hada wallahu ta'ala a'lamu وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته